فالعياذ بالله سبحانه وتعالى ليتي يتوقف الله أشي صلاته النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا كما باوا رأيدي النبي أتيا وصحابة أتيبوا قوامين توبات ليلنا وتشلى محمد صلى الله عليه وسلم تتيو في ما دي فجوي بندي القيام دل فلق ليدا أما تسواج نينو على أي روى إن شاء الله تعالى نينو تراواتي أبني الأربعون النووية إيتي أبا وأبا الإمام النووي عليه رحمة الله رحمة واسعة يوكد بلوى ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ní ọlọ́kan ìjọkan rẹ̀ kò lè máa jẹ́ nǹkan tí yóò máa wúlò tí yóò sì máa ṣàǹfààní fún àpapọ̀ àwọn mùsùlùmí òdodo. látàrí bẹ́ẹ̀ lọ yọ ọmọ ẹ̀jẹ̀ yọ ọmọ ẹ̀jẹ̀ gbogbo sí. a máa tẹ̀síwájú lórí àdéhìí tí a bá ọ̀rọ̀ délé ni òun náà ni alhadithu asáàdìta àṣà òun náà ni àdéhìí ẹlẹ́kẹta alẹ́kẹtàlá ẹlẹ́kẹ ìdílé afọ́yè alhadithu sáà ni àṣà. ani ẹlẹ́kejìlá kò ní a ṣe àlàyé rẹ̀ lẹ́ni insha allah ta'ala. gbogbo ẹ̀sìn àwọn ẹlọ́tẹ̀kẹ̀ ẹ̀rọ jésù ní pẹ̀lú ilé ìgbà ẹtí ń lè pẹ̀lú pẹ̀lú. òun náà ni ìjábáwa ìgbìmọ̀ ọ̀sán àbẹ̀yẹ̀ jẹ́lẹ́yìn. أبو هريرة رضي الله تعالى عنه سوى الجواد مو نعم تفضل حديث ابي هريره رضي الله تعالى عنه قل لي عبد يوم ان شاء الله تعالى سمع من حسن إسلام المرء إسلام المرء من حسن إسلام المرء تركه ما لا يعنيه تركه ما لا يعنيه تركه ما لا يعنيه طيب حديث حسن رواه الترمذي وغيره هكذا طيب هذا الحديث الحديث الثاني عشر إيش حديث الاتجاه من تراي قلنا نمشي الإمام النووي عليه رحمة الله سوى كجو sínú ترانا náà ìjákí ni àdíkì náà dálé lórí ó dá lórí pé ọ̀rọ̀ tó kan gbogbo mùsùlùmí tá a gbọ́dọ̀ má gbọ́ àgbọ́yé olùdíje náà ń pè wá lọ. ní ìlú ṣe pé àìkẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ òní jẹ́ gbogbo ọ̀rọ̀ ọlọ́run òní ó máa yé èèyàn. èèyàn lérò bóyá ń yéwu nígbà míì bẹ́ẹ̀ sì ni kò yé e. àmọ́ ńgbà tí èèyàn bá wá àlàyé àlàyé yìí ni ó wá jẹ́ sábàbí tí yóò fi wá jẹ́ kó yéèyàn. ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó yanjú ni tí àwọn onímọ̀ tí wọ́n sì ti ṣàlàyé gbogbo ẹ̀ látàgbé ọdún wa kọ́lọ́mọ́tà kó wa ní àgbọ́yé rẹ̀. ona ni gbólóhùn tá dábòwà muhammad sallallahu alaihi wasallam tá dábì sọ kí ni gbólóhùn náà afáwa أبو هريرة رضي الله تعالى عنه ni wọ́n gbẹ̀gbà wa نعم من حسن إسلام المرء تركه ما لا يعنيه من حسن إسلام المرء تركه ما لا يعني من حسن إسلام المرء tárùkùhù máa là yàní ó náà ní pé bàbá ní àtúkò bá rẹ̀ ádì min husn al-islam al-mar'i nínú tí ó já pẹrẹ pé ìyẹn ṣe ìsìláàmù rẹ̀ dáadáa tárùkùhù máa là yàní ó ní pé àwọn ọ̀rọ̀ tó bá délẹ̀ tọrọ ló wàá kànyàn lọ́wọ́ tí kéèyàn ti sàánú ara rẹ̀ kó kàánú ara rẹ̀ kó wá gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó sì rọra pàṣẹ ìfúnmọ́dé díẹ̀ lára tí máa ń jágbẹrẹ pé ìsìláàmù èèyàn dánu gbẹgbẹrẹ. من حسن إسلام المرء تركه ما لا يعنيه ó ní ká fi ntí ò bá káyàn kéèyàn ò gbé jù sílẹ̀ wàhálà hadith hadith yìí ó gbajúmọ̀ púpọ̀ àwọn àfáàsì ka hadith náà wọ́n ka kókó púpọ̀ ó sì jáde ìpè tó ṣe pé ọ̀gọ̀rọ̀ wa náà lè ṣe ká má lò ó ó dáa mọ́ rẹ̀ tó ṣe pé nígbà tó wọ́n bá lu hadithi náà èyí ọ̀tọ̀ ní kájífì ló máa wí ọ̀tọ̀ níbi tó wọ́n sì máa lọ sí ṣùkílà gbọ́yé tó yẹ kóró lórí hadithi yìí a ṣàlàyé ẹ̀ kí ni túmọ̀ hadithi yìí a ṣàlàyé ẹ̀ àmọ́ sàbí tó gbà wá òun náà ni àfa wa Abu Hurairah radiyallahu ta'ala anhu. الحديث الثاني عشر عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن اسلام المرء تركه ما لا يعنيه طيب من حسن اسلام المرء تركه ما لا يعنيه ونقدر الامام النووي يعني رحمه الله ومن هو ìtumọ̀ rẹ̀ táà mọ́ ń sábà tó pẹ̀lú ilé Yorùbá wa ni pé bilhusn islam ilmar lára ní táà fi mọ́ ń júwe pé á ah, islam lágbájá dáa pé lágbájá ṣe islam rẹ̀ dáadáa ó lè pé tarkuhu máa láyà yìí bí gbéjù sílẹ̀ tí bá ń gbé nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ jù sílẹ̀ èyí ò ní máa ń jẹ́ ẹ̀rí fún wa láti sọ pé áá ah, ìsìláàmù ah, lágbájá ó ṣe kí ni kò dáa. àwọn aládìsí yìí rọwáhu. hadithun hasan rọwáhu tirmidhi wa ghayruhu hakaza. a ní àdìsí ẹni ó gbá wa náà ní al àwọn ẹlòmíín náà ti gbà àdìsí yìí náà wá hakaza ti gbá wa náà. amma diki tan ke yi min husni islam al mar'i tarkuhu ma la e do lára dáadáa bida islam ọmọ nìyẹn tí kò gbé tó kàn lọ́wọ́ kàn lẹ́sẹ̀ tí ó kàn lọ́wọ́ kàn lẹ́sẹ̀ kò gbé jùlẹ̀ ara wẹ̀rù mi ìjọ tán bá rẹ̀ ní sí sòdodo ó ní ìwọ́dá sí ẹbí kálukú lẹ̀ kó máa ṣe kí ni kó máa ṣe tiẹ̀ bí wọ́n bá sì mẹ́rin wá àdí ìbítà ń yìí ó náà ní ẹ̀rí wọn wọ́n ní jẹ́bá ànábì sọ pé min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni pé jẹ́bá ànábì ní lára táàbì mà pé islam yẹn da ó ní kó pé tí ò bá kan lọ́wọ́ kan lẹ́sẹ̀ kó gbé bùsílẹ̀ ìjẹ́sẹ̀ tí wọ́n wí lórí bẹ́ẹ̀ ara ọ̀rọ̀ tá a fẹ́ kìlánifáì látara àbí ìlú ìjẹ́ ká foníkálukú lẹ̀ ẹ̀fì oníkálukú lẹ̀ kó máa ṣe díẹ̀ ẹ̀fì ilé ẹ̀fẹ́ lẹ́bọ̀ọ́lẹ̀ kó ẹ bàbá jara bílẹ̀ ẹjọ́ máa tètè ẹ̀ náà lọ́wùlẹ̀ sọ̀rọ̀ pa rẹ̀ dé bá nàbì ló sọ pé bin husn islam ìlbárò yìí dárúkúhu máa láyà rẹ̀. àwọn èèyàn máa rẹ̀ ni tí ó máa ti bàjẹ́ amára rẹ̀ ni tó bọ́ ọ̀tá sí mu ẹgbẹ́ pé eléyìí tẹ́ ẹ máa ń ṣe yìí ah, sọ pé má gbọ́ má sọ búyà pé kí n dá mọ́ ẹ̀ṣẹ̀ ní aláṣọ ọ̀fún wọ́n ni ti bá nàbì islam lè máa fi dárúkúrú máa láyà ní ìjẹ́ bí wọ́n ti ń tù yìí fún lálàáfíà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì lọ́rọ̀ ọlọ́run lóòótọ́ ṣe dá nàbì ti wí tó náà lóòótọ́ ti ó ní pé hadithi tá ń sàlàyé yìí a rí inú àwọn àfa ó rà inú àwọn àgbààgbà inú àwọn àpò ní hadithi àwọn gbàgbà dìbì yìí kò lálàáfíà lọ́dọ̀ àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sì mẹ́rin wá tẹ́rin náà ti pọ̀ wọ́n ti ìmọ̀ àlàyé wá bí àlàyé náà ti ṣe mọ́ àlàyé náà ti pọ̀ àlàyé náà ti kún kẹ́kẹ́ ọlọ́mọdé àfọwọ́ alágbóyè ọ̀rọ̀ rẹ̀ àwọn tí wọ́n pọ̀ nú àwọn onímọ̀ àwọn ni wọ́n gbà pé àwọn ògbà pàdé ìlú lálàáfíà wọ́n sì mọ́rọ̀ púpọ̀ wá kí sì ni àwọn ọ̀rọ̀ wọn wọ́n ní ìtàwọn gbà kó fẹ́ lálàáfíà díẹ̀ ó ní tó wá láti ọ̀nà alìbìmáàmù zubiri alayhi táwọn náà ti látọ̀dọ̀ ẹnìkan tá kiri Ali ibn Hussein òun wá lóun gbọ́ anábùwà Muhammad ẹni yìí tí rèé kò bá anábùwà muhammad sallallahu alaihi wa sallam kò ṣe gíní tọ̀bú lọ́dí wa gbọ́rọ̀ lẹ́nu ànábì ní ọgbọ́rọ̀ àwọn afá àti gbà pé èyí dábàá tẹ ìwòye sínú àdídì mursal dákú amátúrúkú rẹ̀ pọ̀ kódà nù àwọn afá àti wọ́n gbà pé ẹgbẹ́ bí alimami ibn Rajab al-Hanbali alayhi rahmatullah inú tíra àwọn Jami'ul Ulum wal Hikam àwọn náà kọ́mẹ́ntì lórí àdéhìí wọ́n nínú àwọn àbọ̀ àtọ́gbà pé gbogbo tó wà lọ àdéhìí kúndúrú kúrì lálàáfíà àbí tó wá látọ̀dọ̀ Ali ibn Hussein Ali ibn Hussein náà sì rí mùsàlù lọ náà nínú wọn ni al-Imam Ahmad wal-Imam Yahya ibn Ma'in rahimahumullah wal-Imam al-Bukhari ad-Daraqutni àtàwọn àgbààgbààgbà nínú àwọn afúnhàdé ni wọ́n ti lọ ni wọ́n gbà pé àdéhìí èyí tó rí di múlẹ̀ ń bẹ̀ àmáwọn àfáàrọ padà wò ó pé bàbá ní awo túrùkù hadithi náà túrùkù rẹ̀ pọ̀ púpọ̀ ìlàtara ń bó ti pọ̀ yìí ó jẹ́ káwọn ọmọ wò pé hadithi yìí fẹ́ nípìnlẹ̀ a lè wọn wá rìpọ́ọ̀tì lórí ẹgbà wá tẹ́lẹ̀ gbà wá ẹgbà wá tẹ́lẹ̀ náà gbà wá ẹgbà wá tẹ́lẹ̀ náà gbà wá pẹ̀tọ̀ káma wá ráwọn pọ́ọ̀tì ilẹ̀ yọ kọ̀ọ̀kan ó ṣe é ṣe bẹ́ẹ̀ àmọ́ ó ń jẹ́ káwọn yóò ṣèlú irú àwọn lára mọ̀ pé ó ṣe bí ẹni káàdì ìkìyí níbí rẹ̀ eléyìí kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ nu láti síwájú ẹlẹ́ẹ̀kejì oníkarí mú àwọn àfa tí wọ́n fi rinlẹ̀ pé adéjì tá a wá wò yìí nígbà bá ti wo pé tá a bá wò lápapọ̀ ó fẹ́ jọ kó lépilẹ̀ fálábì ìdè ńlá ni o kódà nínú àwọn àfa ẹlẹ́bí àfa wa gbà Ibn Abi Zayd al-Qayrawani alayhi rahmatullah tí wọ́n ti tíra mọ́tòrò rìsáàl ìta mọ́ńkí láwọn ẹni tí wà ń bàbá parí mọ́tòrò àkọ́rí ìta parí alẹ́ àṣùmáwí ìta parí àlùmọ́kọ́dé mọ́tòrò ìjìyà ìtòkùté yẹn mọ́ bí ké fi alẹ́ mọ́tòrò màlìkì ó ní ká lọ́ọ́ rí ké arúsáàl bàbá tó wá kọfíra yìí àwọn náà láti ìdìdábẹ́ pé yìí nínú àwọn àdìsí mẹ́rin táwọn gbà pé gbogbo ti ń jẹ́ ẹ̀kọ́ ọba tí ń gbélé ayé ẹ̀kọ́ ọba tí ń bá àwọn èèyàn lò wọn láti jù mẹ́rin ẹ̀kan ló kó gbogbo ẹ̀ sínú. ìgbà wọn máa dákọ àbíbì náà wọn lò náà làbíbì kan tó ní mọ̀nká àná yóò mélòó bíi láyọ̀ ní yóò mélòó áṣí fàníyàn kò lọ kọ́yọ́rọ́ àwọn èèyàn lẹ́ni bá gbọ́ wá lọ́rọ̀ rẹ̀ lẹ́nu èyí tó bí mọ́ sọ̀rọ̀ búrú àwọn èèyàn kó dákẹ́ lọ́la àdìsí kan lọ. àwọn aládìsí ẹlẹ́ẹ̀kejì táwọn gbà pé ẹ̀kọ́ bá a ti ń mọ̀ ń báwọn èèyàn lò ló wá kọ́ wa kọ́lọ́ náà ni àdìsí mi ní ṣùsùnì ìsìláàdì márùkì dárúkúhù mẹ́lá yàní. bí lára ń tábì mọ̀ pé ìsìláàmù yìí ó ti yẹ dáa ó náà ní kó máa gbé ńtọ́lọ́wọ̀n bàbá tí ò bá kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ó sì máa bá wọ́n mẹ́lẹ̀kẹta wa ló ní sí àdá láti ọ̀pọ̀lọ̀ lọ sí ìgbọ́n àbínú onímọ̀lọ́wà ìdájú wá tó kí a ní ẹ̀yà àdíjì tó ní alìmọ́kùnrin yóò ṣígbólé àti máa yóò ṣígbólé náà olùgbàgbọ́ máa ń fẹ́ fọ́mọ ẹ̀yà rẹ̀ inú tó fẹ́ fún ara níbo la fẹ́ mú ni pé inú àdíjì tó kọ́ wa ma la ya'ni lára tí máa ń júwe dáadáa ìsìláàmù èèyàn oníkéyìí òfin tí ò bá kàn lọ́wọ́ tí ó sì kàn lẹ́sẹ̀ ó ṣe kíni ògbé rẹ̀ kó má ti rẹ̀. ẹ̀wá ni tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ó lè wáyé nínú ọ̀rọ̀ ó lè wáyé nínú iṣẹ́ ó lè wáyé nínú ìṣe àwọn ìṣe àti iṣẹ́ tí ó kàn yẹn lọ́wọ́ kàn yẹn lẹ́sẹ̀ ìyẹn dédé ẹ̀ ẹgbẹ́ bíi mùsùlùmí òdodo àwọn ọ̀rọ̀ tí ó kàn yẹn lọ́wọ́ tí ó kàn yẹn lẹ́sẹ̀ mùsùlùmí ẹ̀ máa ń sọ nítorí pé máa ń kó bá ìsìláàmù yẹn lọ ìdí wọ́n máa ń ṣàkóso ìsìláàmù fún yàn ó ní pé àwọn tí ò bá wá kànyàn yìí káwá ṣe kínú jẹ́mọ́ káwá gbé ilẹ̀ a sì ń bọ̀ wá ṣàlàyé ilé àgbọ́yé kí ni òkàn yẹn o tọ́ra gbọ́dọ̀ gbàgbọ́yé kí ni ìtumọ̀ tí ó kàn yìí ọlọ́mọ sàfún wa ní àgbọ́yé ọ̀rọ̀ àwọn onímọ̀ ti ṣàlàyé dáadáa lórí àdéhìí púpọ̀ wọ́n ti já mọ̀ pé ibi tá a ti gbọ́dọ̀ máa ṣọ́ra níbi tí ò bá kàn wá lọ́wọ́ tí ó kàn wá lẹ́sẹ̀ ni pé kò sí kinní kan tá a ti láyé tí ò lákọọ́lẹ̀ ó tẹ̀ mọ́ gbọ́ kò sí nǹkan kan tá a ti láyé tí ò ní sí nínú àkọọ́lẹ̀ kódà kò sí ọ̀rọ̀ kan tá a sọ láyé yóò mọ bẹ́nu àkọọ́lẹ̀ wa pé ọ̀sọ̀ báyìí wọ́n bá wá jẹ́ dáadáa yóò ju èlú ẹ̀sọ́ tó gbà tó bá jẹ́ tí ò dáa yóò ju ewu ẹ̀ sọ́tọ̀ so àmọ́ ọkàn sọ lásán ní òsì ti ń jẹ́ kò sí ń ti dòye wa bẹ́ẹ̀ Al-Kùránì ti wa pé kò sí nǹkan tá a sọ ìsọ̀rọ̀ ta'ala nìkan náà kọ̀ á olórí ìdíyàtà látọ̀ ni mo ta lákìyà ni. عن اليمين وعن الشمال قعيد ما ينفذ من قول إلا لديه رقيب عتيد olúwa ní gbogbo olùgbàgbọ́ òdodo kó ọba ti sọ̀rọ̀ gbogbo tó ń sọ àwọn méjì kan náà tẹ́wọ́ gbà ọ́ olúwa ní ánìlìyẹmíìnì wà á ní ṣìmárì kọ̀ọ̀yì lápá ọ̀tún rẹ lápá òsì rẹ àwọn kan bí akànníwó jòkó tí ọ ni ọya gbogbo tí máa ń kọ ọya gbogbo tí máa ń sọ olúwa ni máa yà lè fi ibù mi ń kọ́ ó lé ẹ̀wù mi ń kọ́ ó lé nẹ́kẹ̀rọ̀ tó lù bí ni pé ọ̀rọ̀ kan ò ní jáde lẹ́nu kankan ilẹ̀ àlàdé ìyẹra kí wọ́n àti àti àwọn tá a ní kí wọ́n máa sọ kọ́ máa dé ti bọ́ sọ ọ̀ ń sọ báyìí wọ́n kọ́ lẹ̀ ọ̀ ń sọ báyìí wọ́n kọ́ lẹ̀ èyàn ti gbọdọ̀ sọ́ra so ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ kan kó wéèsì wá lè má rò pé wọ́n kàn wéèsì gan lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀jọ́ ló ń yí kí wọ́n fẹ́ pè ní wéèsì ìtàbí mọ́ kí ni òkàn wá nù sọ́rí min husni islam ìmọ̀rì ìdárúkú húnmọ́ lára àti ìsọ́mọ̀túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé níta bá bèèrè lọ́wọ́ rẹ̀ náà pé èé sí ọ́tọ̀ bí ṣe kìíní kọwa ní àwọn kan ń ké náà ní ọ̀hán mọ́láyà ní kàlù mọ́lá yàní ìjíwọ̀ náà tí ó kò ọ̀fẹ́ nígan tí pọ̀ ní ìkẹtọ́tọ́ fẹ́ àti ìbùmẹ̀ ìjí ó kàn ọdún ìsìláàmù ni ọmọ ìdásù ẹwà nínú nǹkan yìí ẹlòmí ibi tí ó ti sórí ìbúnú gbọ̀ngbé làbí yá ìwọ ọ̀rọ̀ tí ó kàn báyìí tí ẹgbẹ́ ni ẹ bá béèrè lọ́wọ́ rẹ̀ pé èé sí ọgbọ̀n bí ó ti báyìí kò ní dídì kọ̀tọ̀ lọ́wọ́ ìjọ ti ní rí ìdíkú wọn kí lọ kílọ̀ ọmọ sọ̀rọ̀ sábà tí ó pé èyí ti kọjú tó ọ̀pẹ̀ ní àmúgbò kẹsọ́nà ni ìwọ kàlẹ́ òkú ọkàn sọ́nà ni ó rò lórí tó sọ nítorí gbé ìdàlù kìlá rẹ̀. min husni islam al-mar'i darkuhu ma la ya'ni lára sí islam ọmọ ni yóò fi dáa rẹ̀. ó ní pé tí ọlọ́wọ́ bá sọ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam olúwa ni wà máa tàkónù fi ṣáálé wà máa tàkìlú mínú mínú kòránì wà látàmà lúnà mínú amálí ìlà kúnnà alaykum shuhuda ibi tó fi dúnà fi olúwa ni ẹgbọ́ wà máa tàkónù fi ṣáálé ọ̀ ní máa bẹ nínú ìgbẹ̀gbẹ̀ wà máa tàkìlú mínú mínú kòránì iṣẹ́ bá ti ṣe nínú alùkọ̀rá ní gbogbo tó bá wùyẹ mọ́ ké wà látà àmàlúùnà min amal ẹ̀ ní ṣe nínú ti ṣe ìlà kúnnà bá a mọ witness iṣẹ́ ṣe nì ìrì tún fi rúnà fi immediately ṣe bá bẹ̀rẹ̀ rẹ̀ bí ọlọ́wọ́ bá náà tún sọ́dí ẹ̀ àwọn tí wọ́n ní wọ́n ọlọ́ni kó dàrí tó mọ bí ọmọ ẹnagun zárọ̀ ìdájọ́ ọmọ ẹnagun zárọ̀ ni pé ẹgbẹ́ tí wẹ́dà bá jó nǹkan àwọn náà tí kan máa ń fẹ́ tí wọ́n ń fẹ́ jáde iná náà ń pè ní zárọ̀ ní tó bá kéré jù bẹ́ẹ̀ lọ náà zárọ̀ ní jẹ́bẹ́ ọlọ́ni kankan wá ní kéré bẹ́ẹ̀ nínú tẹ́ máa ṣe kò lè fún ìjọ náà bá dárò wala ìsàmà sábà ní kánà wà ìyọ́lọ́wọ́ bá kò lè pásù ìyọ́lọ́wọ́ wala àsùgbọ́rọ̀ ní ìdáríkà ọlọ́ni kó dà ń tó bá kéré sọmọ náà gún bá rọ̀ wala àkùbárọ̀ ní tó bá tó tóbi jù bẹ́ẹ̀ lọ ilá bí kíkà bí mòwe ìgbé tó ta kọ́ rẹ̀ ìdí rèé gbogbo kòtò ọba wà ìjọba náà kọ́ nílé dìfẹ́ǹdì mọ́sẹ̀ torí gbogbo ẹ̀ lọ́rùn jọ́lé lórí ìjọba ìlànà ìyá ọlọ́ọ̀bá sọ́hánà wọ́n sàárà ọlọ́ọ̀bá sọ́hánà ìjọba alùpùpù olùwà ni àmì àṣàbùnà àná láàrín àṣìṣàrùsíràn ọlọ́ni àmì àṣàbùn tí ń táwọn èèyàn lérò lọ ọ̀sán wọn àná láàrín àṣìṣàrùsíràn tí ká bá wọ ọlọ́run àmọ́ gbọ́ àtìlẹ́ wọn wọn náà ti wá àtọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ wàrúsùlùnà àlàdé ìmì ẹ̀tùbù àwọn òjíṣẹ́ wa tá a ránṣẹ́ ń bẹ lọ́dọ̀ wọn wọ́n sì ń kọ gbogbo tẹ̀sí gbogbo tẹ̀sí náà kọ ìdínú lèmi jẹ́ máa ń sọ fún gbogbo àwọn ọmọ ẹ̀yà wa orí Facebook lọ́wọ́ ní abẹ́nigbé lọ́wọ́ kò sí kìíní kan tó lọ wa lọ lórí ha wọ́n ti gbọ́dọ̀ mọ́ sí lọ́bì kọ́mẹ̀ntì ẹnu bí ó kàn jọ fi láìsí mi náà kàn tẹ̀ nǹkan tó tẹ̀ ń wọ́n rò jọ rẹ̀ lọ́wọ́ ìlànà ìyàwó jọmọ́ ọrí post ọwọ́ tẹ love just work ọ̀tẹ love ọ̀tẹ life ọ̀tẹ angry face ọ̀tẹ gbogbo ọmọ ń tẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ rò jọ pé ń jọ tẹ̀ yìí èyí tí ọdọ fi tẹ̀ ẹ́ àbáṣe àtẹ́sí nígbà ní gbogbo tó ọ̀nà kó sí nínú ṣé àwọn ìṣe yẹn là ń kà ló jẹ́ sí ìjọ ọbẹ̀ tẹ lọ́ọ̀bù sí ibi ra rẹ pé ṣó wọ́ ti kiri lọ́ọ̀bù rẹ̀ yìí lóòótọ́ ṣòro gbogbo rí mẹ́. ìdí mo fẹ́ tẹ lọ́ọ̀bù sí yìí tó ṣe déédéé wà tà áwà ní wàhálà ní bẹ́rẹ̀ wà tẹ́ kó wa àwà látà áwà ní wàhálà ní ìtìmí wà lọ́dọ̀ wa ìwọ ló kó sínú méjèèjì ọmọ bí ra rẹ. pé ẹni tí ń sọ̀rọ̀ ìdí mi náà gbà kó òtọ́ ní sọ ọ̀wá láìpẹ́ ọlọ́ọ̀bù rẹ̀ ọtún kọ gbogbo táwọn yẹn máa ń kọ síbẹ̀ ọba àrùjọ náà gbé ìdàlùkì yá ah! máa ó sòótọ́ ìgbéyàwó náà oṣù láìkì tó sọ̀rọ̀ olábi ní kò sí kíní kan tá a ti tó lọ lásán a ní ọ̀kàntẹ́ láti fún ìlú coast àbọ̀ ọ̀kàntẹ́ lọ́ọ̀mù àbọ̀ tẹ angli angli benjamin àbọ̀ tó tẹ ìkọ́túnbẹ̀ kíẹ̀ fúláwì kíẹ̀ ní kó tún ju lọ́ọ̀mù lọ àbọ̀ tẹ kíẹ̀ èwo ló tún wà á ó máa ń tó mẹ́rin tí máa ń tẹ̀ fún ìráyè táà àbọ̀ tẹ táà gbogbo kíní ò ní tó bá di jọ́ǹgbé dàlùkìyàmọ̀ olùwàdúgbò tí ń tẹ sáàdì àwọn màláìkò ti bọ̀ kọ́lẹ̀ pé ń jọ báyìí kó sì báyìí wáyé lágbájá ti kọ́ sáàdì yẹn ó tẹ sáàdì. sọ́wárí wọ́n tó ọmọ kọ́mẹ́ǹtì ìwọ náà kọ́mẹ́ǹtì ni òun lásán ó ní ó fi jẹ́ sí pé sọ́ra rẹ níbi gbogbo tó bá máa tó ìjọ lè déwájú ọlọ́ọ̀tọ́ dìfẹ́ǹdì ni ọ̀sùn ká tó máa sọ àgbákò tó ti ẹ̀wá dé nìkan àgbákò ni pé àwọn yóò sì wọ́n yóò sì báyìí sì máa parọ́ mọ́ ọ ọmọ irú ojúkorojú ni bá ẹ wà máa wá wò pé ah, irú ni kí ni yóò rí bẹ́ẹ̀ ẹ eh, àníbò ti rí náà nù àníbò ti ó dàbí ẹni tí ń parọ́ kan láti òní ah, bí wákàtí mẹ́ta làá fi lọ sọ̀rọ̀ wákàtí mẹ́ta kò àwọn ìwọ iná tó wọ́n sọ̀rọ̀ lórí WhatsApp àjọ ah, sọ̀rọ̀ rí ẹ̀rọ tí ó dúkúrojú rù tó bá máa sọ fún ìpè yòówó sọ pé àkùrọ̀ ọmọ ní táwọn àpò ní ọmọ ọmọ sàdúrà rẹ̀ ọlọ́mọdé aláṣẹ òòrùn àkùrọ̀ ọmọ ní tàkù yóò parọ́ mọ́ yóò mọ̀ tàkù pé a ah, ọdún ọmọ ti náà ṣe àyà ah, àti ẹjọ́ sọ́rí ìtú wà kọ́ o ní lọ́ọ̀bù tó wá bí ọ pé lọ́ọ̀bù tó wá gbà ó kàn fílà ní ìgbà tẹ lọ́ọ̀bù ní ogun ẹgbẹ́ kí ní àhọ́rù ah, jọ lọ́ọ̀bù tó tẹ irú ìtọ́mọ̀kọ́ kan fílà máa láyà ní ìkà ọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn òbí ìtàn gbóná àwọn òṣìṣẹ́ àjọ ọ̀nà wa lọ́bẹ̀ wá ní àwọn ah, yá kọ̀ntínú bàbá mi lọ́mọ yẹn wọ́n ní mọ́tò akọ́ bàbá mi lọ́mọ kọ́ wà ní àtẹ́kíkà ah, ìlú bàbá òkúrú kankan ti mọ́nà mọ́tò tí ó kọ́ tọ́ni ní àwọn àwọn nǹkan tó ti gbé fùdúùn lásán ni bàbá bí ọ pé kí ni rízìn tó ọbí ṣédíwọ náà ní rízìn fún ìjọ ni ọmọ ìjọ náà jìnà sínú agbóyè hadithu ònà orílẹ̀ èdè bẹ̀rẹ̀ ẹlákùngbà tó bá jẹ́ káàrùjọ lórí lórí àǹtẹ̀lọ́rù àǹtẹ̀lá káàrùjọ lórí fílì ẹjọ́ wo là á wà rò lórí ká tí wọ́n á parọ́ mọ́ ìyá tí wọ́n dúró sí ó dàbí ẹni tó ní ètò náà tó sọ̀rọ̀ ìwọ ọ̀rọ̀ ọ̀gbọ́n ti ní láti gbẹ̀gbẹ̀ ní tó láti ọmọ sọ̀rọ̀ ní wọ́ta torí wọ́n máa ń rò gẹ́gẹ́ ah ẹni dá àwọn ìgbà mo wá ní ṣe lóun ló sọ pé òyìn nìkan olóòrùn àwọn tí mo bù àbí tí mo bá ìsinmi tó lọ rí gba dọ́kúmẹ́ntì gbogbo kọ́ọ̀dù tó wà tẹ́ni náà sí lọ rí mẹ́rin náà gbáṣe ló wà àbí inú kọ́ọ̀dù gbàgbọ́ máa ń ṣe fún gbogbo awájú ọdún ọ̀rọ̀ àwọn tí mo bù rẹ náà jẹ́ ah, lágbájá iná nọ́mbà yìí ni a ti mọ́ sọ̀rọ̀ tó náà kódà pé tó bá ná ìmílẹ̀ bọ̀ wà pé lágbájá lù náà ibà yẹn orí ọ̀rọ̀ pa egbòrò nǹkan báwọn mi ti àwùjọ lọ́dọ̀ lórí àlùkìyà tó wà bọ̀ ní ìbínú ìdí ẹ̀jẹ̀ máa mùsùlùmí ìdàkùn gbogbo ọ̀rọ̀ a bá ti mọ̀ fún àmì ìjọ́npèmí táǹpèmí máa láyà àníkànú ọ̀rọ̀ kan tó jẹ́ pé wọ́dùn ló kàn jẹ́ yẹni tó kàn lẹ́nu ọ̀rọ̀ rẹ ni kò sí ń tọ́ torí kò sí wúlò kankan fún níjọba ní ṣeéṣe tá a ti dòkó báyìí gbogbo ilé ìdòwò yìí tí èdè ìdòwò tó lè dìbò. ọ́ à ń kẹ́kọ̀ọ́ ayọ̀ tó bá yẹ ká ń kẹ́kọ̀ọ́ ni eléyìí náà ṣe kí ni kò sínú máláyà ni. abáyé mi náà kéé ṣe kí wọ́n wá ṣe wá sí ara mo ní tẹ́ káwọn èèyàn sọ́nà tó lè ga ládá ni ààrẹ sọ pé ẹ̀mọ́lá ó túmọ̀ sí pé ń tó kàn ní ìmúṣe òun ọ̀rọ̀ tí mo fẹ́ gba ládá tí mo láníyàn lé lórí ni abẹ́ẹ̀kọ̀ fúnra yìí wọ́n nìkan wá rojọ́ yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá yàrá من حسن إسلام المرء تركه ما لا يعلم إن إسلام ló fi dáa jìnnà tí gbogbo orú nǹkan wà nǹkan sọ̀tọ̀ ní rídìn fún ẹ̀rí tó tún wá burú jù pẹ̀lẹ́ tó tún wá sí ìbàdàn kò wá ní kó máa pẹ́ bí wọ́n ṣe yóò dá o ọtún wá ń ti wọ́n láyà ní kẹ́nu torí túmọ̀ rẹ̀ ni pé wọ́n sọ pé mo mọ̀ pé mo lè sórí ibú wájú ọlọ́run bíi kíní yìí àmọ́ ìmọ̀ ṣe lọ náà ìtumọ̀ rẹ̀ ni. ìdí mùsùlùmí máa ń lo gbogbo àkókò rẹ̀ sí ni tó yẹ pé wọ́n bá ní kí lọ́n retí àpò ah, retí bí amúlè ló ti rí ọlọ́run ní. èyí tí ò kàn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀ kọ́ sọ́wọ́ èyí tí wọ́n bí ọ pé ọwọ́ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ wọ́n ti gbé wọ́n sọ ọ́ onípe ńgbà tó ọba sọ ọ́ ní ìdí lọ náà ni ó kú bọ́ sí lójú ọ̀rẹ́ wájú ọlọ́run ìlà fi máa yà ní ilé ìwọ̀n júwe sọ̀rọ̀ náà sọ̀rọ̀ òun là ń sọ fún wa pé kò sí kankan tá a bá ṣe tí wọn bá ti káwọn aráàlú kan ń tẹ́jú rẹ̀ fún wa olúwa ní máa yẹ lùfíìdù mi ní kọ́wọ́lé ìlà àdàdé ìrọ̀ kíbón àti olúwa ní abíyá sàbúnà àìnà láàdà tùmà òṣèrò ọmọ àdàdìwáwùn bàlá wà rọ̀ṣúlùnà àtàdé yìí yà ṣubú sọ̀kò sí ń tàn sí tó lọ ibn Abdul Aziz rahimahullah ó wá ní na àjà tẹ̀lé oníkẹ́lẹ́ ni tó bá ka ọ̀rọ̀ tó ń sọ fún nínú amọ́nì yìí tó kà ara tẹ́ tí wọ́n kọ́ lẹ̀ fóun kọ́lá tẹ̀lé àwọn òun tó bá sọ lára tí wọ́n kọ ìdé ìfẹ́ wọn. ìjọ ní

àwọn èèyàn kan já ẹ̀ẹ́n wá bí ó bẹ̀ ọ̀pẹ̀ táwọn rẹ̀ ìjá kí ló dé ìdúró rẹ̀ o máa la yà ní ọ̀ nídìí rẹ̀ kó mẹ́ kókó ọ̀ nídìí nù ọ̀ nídìí fún un kódà nínú àwọn ìmọ̀ lọ rẹ̀ ṣe ṣẹ̀gáàlù pẹ̀lú tí ó kàn ẹ̀ ó lẹ́ni tó ọ̀pẹ̀ tarku ma la ya nígbà kan anabu Muhammad sallallahu alaihi wasallam olóró ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ anabi ni ẹgbọ òun àtàwọn sọhábà ni wọn jọ wà ẹjọ náà anabi ni awwalu man yadkhulu alaykum rajulun min ahli jannah awwalu man yadkhulu alaykum. Ọrọ min ahli al-jannah anábì ọgbọ́n ẹnì kan ó wọlé wọn oníṣẹ́ wa rẹ̀ ní tó bá kọ́kọ́ wọlé yìí ara ọmọ ẹni ó bá kọ́kọ́ wọlé ọmọ ẹ àwọn ta ni ó wọlé ta ni ó wọlé ta ni ó ló bá di ẹnìkan nínú àwọn ọmọlẹ́yìn àdẹ́wà Muhammad sọ̀rọ̀ ó náà ní apá wa gba Abdullah ibn Salla Abdullah ibn ibn Salla Abdullah ibn Salla ló bá wọlé fàkọ́ọ̀lá ilé ìnà bó ti wọlé àwọn ìyàwó tó tọ ọ̀rọ̀ tá ànábì sọ ó ṣe kínú ó ṣe mọ́lá àwọn èèyàn bá sáré lọ rí bá fàkọ́rù ọba sọ tá ànábì sọ nígbà ànábì mọ̀ sọ̀rí ó mọ̀ lẹ́ni ó bá kọ́kọ́ wọlé ó mọ̀ lọ́mọ àdìjẹ́ náà mọ̀ ni eré Abdullahi bin Salam ìwọ lọ sí wọlé lẹ́yìn tá ànábì sọ̀rọ̀ yìí tán dákun tá àbẹ bí ọ rèé àwọn tàbí ànábì nù táwọn bá ti rẹ́ni tó ń sórí ire bóò làwọn náà ti ṣe mú oríire rẹ̀ ó náà mọ́tẹ́ dínú làwọn náà ti àwọn sáré ojú kòkòrò sí àlùjẹ́nà làwọn wákàtí ẹnu ma tí wọ́n rí sáà nábì lẹ́ni wá wọlé ọmọ àlùjẹ́nà ìgbè yóò wọlé ojú Abdullahi bin Salla ọwọ́ kan náà súnmọ́ Abdullahi bin Salla ìjà kí ni ìbéèrè wọn wọn máa sọ dára wọn máa ṣe ké dára ìjọ bẹ̀rẹ̀ sí ní ìbéèrè ní pé dákun àkùbírùnà bí àwọn iṣẹ́ tí wọ́n gan ní trọ́ọ̀tì sí jù lọ́dọ̀ ara rẹ̀ tó mọ̀ pé á èmi náà wo tí olóore tí mo máa ń ṣe wà mọ́ iṣẹ́ báyìí fún èmi náà lójú sọ́tẹ̀ fún wa àwa náà fẹ́ wo bó làwa náà ti máa ṣe Abdullahi bin Salam inna amali labari ó lẹ́ẹ̀kan tí wọ́n wò mí báyìí náà ni o iná ámàlì ó lè rí jẹ́ ina iná àwọn iṣẹ́ tí ìmọ̀ ń ṣe lábọ̀rí iṣẹ́ mi lẹ̀ ẹ̀ bí ìdíje olóore púpọ̀ nílò náà ni mo ń ríṣẹ́ nínú jáàdìjẹ́ náà mo lẹ púpọ̀ ní jáàdìjẹ́ náà ó ní àmọ́ wà á ò takùmọ̀ àrùjù ríhi àmọ́ ń tẹ́mi náà rò pé mò fi ń retí ẹ̀san ńlá lọ́dọ̀ Ọlọ́run A ó ní nǹkan méjì kan ní. ó lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ tí mo rò bẹ́ẹ̀ onísàlá àlàfo sàbà ó ní pé mo rí kẹ́mi mi yẹ púpọ̀ sọ́mọlá kejì mi. mi è bínú èèyàn mi è bẹ̀bẹ̀ yẹn èèyàn máa ń ní kíní kan sọ́mọlá kejì á ọlọ́lọ́ ń bò mí léyìí ìjọba ìrẹ̀lẹ̀ kejì ó lẹ́lẹ̀ kejì ni pé wàtárùkì máa la yá àníyìnì wàtárùkì máa la yá àníyìnì ó ní ìgẹ̀lẹ̀ kejì tí mo máa ń ṣe tí mo rò kó fẹ́ẹ̀ ṣe díẹ̀ ó ní pé kí n tí ó kàn mí lọ́wọ́ tí ó kàn mí lẹ́sẹ̀ ìgbè dásù wàtárùkì máa la yá gbígbé jù sílẹ̀ tí mo máa ń gbé tí ó kàn mí lọ́wọ́ tí ó kàn mí lẹ́sẹ̀ jù sílẹ̀ ó ní mo lérò pé yíò náà wà ní tí mo rò pé mo ń ṣe tó dábẹ̀rù jama ìwọ náà tí ò bá tọ̀ ọ́ ọ́ sí irú ọ̀rọ̀ yìí kan náà àbídélé ìta kéyìn sábà kà ní ìdí wọn lẹ́nu kọ́dà tó sùn àmọ́ kan náà wà tó Abdullahi bin bin tó ṣe pé èyí ìjẹ́jì ni yóò náà náà jọrú eléyìí ìjọ kan sọ bẹ́ẹ̀ pé ọkùnrin kan ń bọ̀ o ọkùnrin mi ọmọ àlùjọ́nà ní ọkùnrin kan ti ń bọ̀ àmọ́ tó bá dé ló dé o ọmọ kan ti gbé ìgbà ọkùnrin ló dé ọ̀nà ara ló wá gbàdé ọ̀nà ara tó gbàdé ni pé bíbọ̀ sí ń bọ̀ òwò bàtà lẹ́tẹ̀ ó kó bàtà dání ni ẹnu mẹ́tẹ́kọ̀ ní ojú pé bíbọ̀ rẹ̀ bó ti wá kó bàtà dání irun rẹ̀ wá kán tó tó tó gbogbo bá wúra wọn a anabila ẹni wọ yìí ó lé ní kó wọlé ọmọ àdéhùn ẹni lè yí mọ ní gbogbo yẹn bá wù ẹ mọ gẹ́gẹ́ bá a ti sọ pé báwọn sábẹ́ ànábì ní táwọn ọmọ ń ṣe ni pé wọn yẹ gbúrò pé nìkan wà lùdẹ náà àti káwọn náà wò pé kí ló ṣe débẹ̀. lọ́wọ́ kan náà Abdullahi ibn Amr ibn al-As wá fi dé interest ike e àkùnfẹ́ ah, mọ́tẹ́nì ó bá lọ rí bá a.

àwọn sàábé kan ẹni tó ń bá jí lóògùn jẹ àtọ̀rọ̀jọ lọ́wọ́ yóò sì ìjẹ́ ọ̀kan sábìlá ìbùn àmúrí torí nù nínú ààrùn bí ó ti wá rí yòó náà náà wá ń sọ lọ́kàn rẹ̀ pé ṣé a sì jẹ́ pé nígbà ọkùnrin yìí ṣe náà rí àwa ń ṣe jù báyìí náà ó ní ó dáa ó ní jẹ́ wo náà pé bóyá ọlá pé ni mo kọ́kọ́ sùn lọ rẹ̀ ni jẹ́ àgbà tó sùn lọ́la kò wá sílẹ̀ iṣẹ́ iji bá ìdí onípẹ́ kò wọn yóò kírun ọ̀ràn yẹn náà ní kò tí ì nǹkan tó special ó tún lòun dọ́gìjì wọ́n tó sùn ó tún retí fọkùnrin yóò dìde kó bẹ̀rẹ̀ náfìlà èyí tí ó bẹ̀rẹ̀ ni àpẹẹrẹ tó kàn nílànà náà ló tún rí lẹ́yìn ó di ẹjọ́ mélòó ọjọ́ mẹ́ta ló sì tọrọ kí wọ́n fi sọ̀rọ̀ rẹ̀ abdullahi bin abdullahi bin asu ohun tí wọ́n rò fún ẹgbẹ́ ogun ṣé aṣẹ́gbẹ́bọ́kùnrin ti mẹ́ ń gbà tí ó máa fi dọjọ́ kẹta ògbó tí ó bá jẹ̀ fẹ́ bí tí ó lórí ń parọ́ yìí mọ̀ ìgbà yóò tún dijọ́ kẹta kò ní bí pẹ́ẹ́sì nígbà tí wọ́n mọ́ ọjọ́ kẹta tó wá ní pé tọ̀ lọ́dọ̀ lẹ́fẹ́ lòdì pé kò wa bí ẹni sọ tí mo bá wá gan tíọ́ ìjọ ni mo wá bọ̀ ọ̀rọ̀ kan là nábì sọ fún wa sọ́nà wa àti anábì tó sọ fún wa nìkan ọmọ rẹ̀ ìwọ ìwọ tí mo sì rí yìí ìwọ náà ń ọkàn kó bàtà ni ọ̀wọ́ gan ọ̀wọ́ gẹ́gẹ́ akọ̀sáàdì ìdí mo ti wá ní mo fẹ́ sọ̀dọ̀ rẹ ni pé mo fẹ́ wo kí n jẹ ládàtọ̀ ti túwájú ọlọ́run tèmi náà kọ́pì rẹ dákun gbà àwọn òtúwárí o bóyá kọ̀rọ̀ lọ ti ṣe dákun júwe rẹ̀ fún mi ọlọ́kùnrin bá wo owó ọ̀tún owó sí owó kí owó lẹ̀ ní ẹ̀ ní níṣẹ́ ládàá kan tó ṣẹ́ jà sọ́dí mo ti rí mi bí mo ti rí òun náà lọ ti rí o bí mo ti rí gẹ́lẹ́ òun lọ ti rí o abdullahi bin amri ọ oh, sọ bá wà náà sọ pé irú nǹkan tá ń sọ yìí níbi bíjínẹ́sì ni wọ́n tí wọ́n dé bẹ́ẹ̀ ìwọ ọ oh, ṣe bẹ́ẹ̀ ní jáde jẹ́nà ọ̀rẹ́ nìkan tó nímọ̀ nípa ìsìlámù jọ lọ tó ọlọ́rin bá ní jẹ́dá kò mú òní ẹkùn ní gbàgbọ́ yìí rẹ̀ ti gbàgbọ́ yìí wọ́n ọlọ́rin bá lọ iná tí wọ́n bá lọ́rin bá yẹn rà ah, níbi òní náà ilé yìí ti mẹ́ta mẹ́rin yẹn kọ́ láyé pé ẹ fi kíní yẹn wá ọ̀rọ̀ ayé ah, ní wọn bá wọ̀ àná ọmọ wàlé ayé wà má nìkẹ́ àmọ̀ làwọn wájú àwọn tàbí àǹdábìrì

ìníṣẹ́ ládàkẹ̀kẹ́ tó yàtọ̀ ó dí àmọ́ ìjẹ́ ọ̀kan tí mo sọ̀rọ̀ pé mo lè sọ tó dàbí pé èmi náà máa ń wò kó dàbí pé mo máa ń ṣiṣẹ́ olóore díẹ̀díẹ̀ ó ní pé mo ń tí ọlọ́run ò ní dẹ́ nìkan lọ́lá kínú mi wá bàbà jẹ́ ọlọ́run ò ní dẹ́ nìkan lọ́lá kínú mi ó ṣe kínú mi ó bàjẹ́ níjọ́ bá di kọ́lọ̀ ń so ní mùsùlùmí ọmọ ìyá mi inú mi máa ń dùn sí i wọn èé tàn máa kóore náà bọ́ lọ́wọ́ fún oníṣe kìíta a alábìlẹ̀ wa dá lóbi áá ilé iná lọ sí lóòótọ́ torí tí ilé ìtọ́ sí ó lè fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀ka wípé àdébì àwọn onímọ̀ gbà pé kò sí kíni kò lálàáfíà àmọ́táwọn àfáà bá fẹ́ pè wá sí ká ṣiṣẹ́ láńláwó wá fún wa tọ́ka sí kò lálàáfíà lóòótọ́ àmàlè lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ èèyàn bọ̀ yá àbí nínú islam ìní muslim islam ìmọ̀ ìtàrùkọ̀ wù máa là yà kọ́ ṣe kìí ta ẹnìkan kò sí tó fẹ́ bẹ́nẹ́fìtì bẹ́ẹ̀. oore tọ́lọ̀ wọn bá ti fẹ́ nìkan kọ́ máa tàn máa kó já lọ́wọ́ rẹ̀ kò sí tó bẹ́nẹ́fìtì bẹ́ẹ̀. so agbóyè àdìsí wa nù ó ní pé ìǹtí kìí ṣe pọ̀ fẹ́ fi wá ládàá tí èyí ṣe pọ̀ ọba ti fi ń sáfẹ́fẹ́ ọ̀fi wá ládàá ọ̀fi ṣe kí ni ọ̀fi sáfẹ́fẹ́ ọkàn sákàn wà lásán ọwá ń tẹ pẹlẹmọ́rù nǹkan bẹ́ẹ̀ aramọ́láyà àníkàlù kí ìsìláàmù rẹ ni wá dá máa jìnà sí gbogbo tí máa ń jẹ́ẹ̀tẹ̀ wá máa dúró nípa gbogbo tí máa ń jẹ́ẹ̀tẹ̀ nípa náà amájàmá mùsùlùmí káwá gbàgbọ́ yìí kan hadithi yìí káwọn èèyàn bá fẹ́ lù láwùjọ tí wà yìí ẹ ibi wọn máa ń lò sí máa máa ń dẹ́rù yẹn ibi wọn máa ń lò sí ni bàbá ti wá ró níbàjẹ́ ọkọ̀ ẹbí lẹ́ẹ̀ ẹbí kan ṣe tiẹ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n ń tẹ̀bọ̀ ẹ má tẹ̀bọ̀ mọ́ ẹ fi wọ́n lẹ̀ ọ̀rọ̀ àbá àti ìṣe jálàbí ọwọ́ ń pariwo jálàbí ọ̀dà ẹwọ ẹ fún níkàlùkù lẹ̀ kódà tó ní ti ariwo kan ti ń lọ káàkiri wáyé ó ń lọ online ó sì lọ offline ìjọba ti láwọn tí wọ́n ń kọ̀wọ̀ àbàjẹ́ fáwọn èèyàn áà wọ́n fẹ́ ba ìsìláàmù dẹ́nu yéè wọ́n fẹ́ ba sí àwọn bàbá wa dẹ́nu yéè wọ́n fẹ́ gbé nítorí pé báyìí lọ́sọ pé eléyìí ò ga wọ́n fẹ́ wó o eléyìí ò tọ́ wọ́n fẹ́ ba nǹkan oúnjẹ nù ẹ̀ kì bá jẹ́ ẹ̀wò ẹ̀ ń sàlàyé èèyàn sọ kíní kẹwàá ní yìí dá orí kó máa sọ náà sọ sọ pé ẹnìkan ló ṣe ó sọ̀rọ̀ báyìí kò dá ẹ lọ tọ́pìkì tí sọ àá kí ló fà á ni pé àdéhùn yìí náà ti gbọ́ yé níbẹ̀ kẹláyà lùkúrá nìkan wá ń bẹ tọ́pọ̀lọpọ̀ wọn tó wá mọ́ bí tẹ̀lé ọ̀rọ̀ wọn nínú sórọ́tù náírà Quran chapter five aya one oh five pé a bá wo aya nílò kan bí ó ti sì lọ́yé yóò wá ṣe bó sọ̀pọ̀tì àwọn tani wọn ń parọ́ Quran chapter five aya ẹlẹ́kẹ̀ẹ́ ló. 105 ọlọ́run bá sọ́hánù wọ́ta aláṣọ àlùbàbí òbòdó pé. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم wọ́n lọ́lúwà sọ pé yá ayyuhalladhina na amanu alọ́lúwà ní mo pé ẹ̀yìn tẹ́ jólúbàgbò òdòdó ẹmẹ wáyà yóò olùwàwá ní alaykum anfusakum ara yín yóò alaykum ara Ọlọ́run wá sọ pé, Olúwa ní láyàdùn rúkún, Màmbọ́lá ìlà ìsàdẹ̀ ìtù. Ìgbé bẹ́yìí bá ti mọ̀ náà sí ẹni tó ti sọ́nù wà bẹ́ẹ̀kì rẹ̀ o. Láyàdùn rúkún, Màmbọ́lá, ìwọ ni kí wọ́wọ́ bí wo ti mọ̀ náà. Tẹ́nìkan ó wà lórí wájú pẹ̀pẹ́ ilá ọlọ́ ní márùn-ún jẹ́rùkún jẹ́mí ààrẹ ti bọ́ bèèmí ọlọ́gbogbo yí padà bọ̀ ilá ọlọ́ yí márùn-ún jẹ́mí ààrẹ ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo yí padà bọ̀ lápapọ̀ fáyọ̀ nà bí ogun bí máa kún tún tààmàlù yóò wá fún yí ní ìrò nípa tẹ́ ẹ̀dá sí ní jẹ́ àdúgbẹ́ fún ọlọ́run ọba o ọba tó fi àwọn onímọ̀ kẹwa nínú Islam ọba tó fi àwọn àfáà kẹwa nínú Islam adúpẹ́ o ọba tó fi àwọn sàbí àlẹ́gbọ̀ Muhammad kẹwàá nínú Islam adúgbò wo torí bí ò bá sí gbogbo orú yìí ò ní ee àbá àwọn èèyàn ó sì máa ṣìwá lọ́nà kúrò nínú Islam lórúkọ Islam ìsìnà ni wọ́n gbé wọ́n orúkọ Islam ni wọ́n tún ọmọ fi gbé sínà nìyà ẹgbẹ́ ẹwọ́rú àyà yìí nìyí bí yẹn bá kàn wọ́n lọ́ọ̀kan báwọn tẹ́kọ̀ ní sọ pé ẹ má sọ pé nìkan ò ṣe dà torí wọ́n sọ pé yá àyíwá ilẹ̀ bí náà á mà

yóò padà wá sí pé bẹ́ẹ̀ bá rẹ̀ ń dín jalè gan àléékún má kò lè lólè o ara rẹ̀ yọ náà ẹlẹ́ni tí ń ṣe jìnà náà àléékún má pariwo pé ń ṣe jìnà ara rẹ̀ yọ ṣe kí ni ọ̀rọ̀ dìdì ìmáàmù tí wá mutí báwù lẹ̀ rọ́jọ́ rẹ̀ pé mutí àléékún láyé tó a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìjà jẹ́ mọ̀ pé áyà yìí odidi ọjọ́ kan làbá àwọn àgbà sàràbí yorùdẹ́lì Abubakar ní Siddiq radiyallahu ta'ala ló dìde nígbà orí báwọn èèyàn ṣe ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ tó ń fẹ́ kọ́ bàjẹ́ mọ́ tíkadùkú tí ń wo pé ẹ̀wọ̀ ẹ̀dá fún nípa ẹ̀wọ̀ kérú ẹ̀ ní àwọn èèyàn sọ lẹ́nu yìí náà ẹ̀tíkadùkú lẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ń ẹ̀ fi wọ́n

àmọ́ ọ̀la arú àwọn àtìgbọ́yé láwọn èèyàn ti gbọ́yé àbúkà kírísì dé kọ̀ orí ọ̀la ọ̀gá ara ó bá dìde ńjọ náà ó ní ẹ̀kọ́ wẹ̀yẹ yẹn iná kún tẹ́kọ̀rọ̀ òun náà hárí ìlàyà ó ní mo rí yín bẹ́ẹ̀ mọ́ ń ka áyà yìí ó bá kí áyà náà yá ayyuhal ladhina amanu alaykum anfusakum لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون ó láyà yìí ẹ mọ́ ń ké ní àmẹ́ ẹ̀gbọ́yé ó ní ẹ ń ké lóòótọ́ wà innakum tad'unaha ala ghairi mawdi'iha àmọ́bẹ̀ bá ń tó àyà yìí tún kúkú lẹ̀ mọ́ bí ń kú ó ní ẹgbọ́ ẹ̀dín sàlàyé fún yí dáadáa wà inni sami'tu rasulullah sallallahu alaihi wasallam ó lọ́rọ̀ inna nasa ó láwọn èèyàn ìdàrọ́ àwọn ìjọba bá lajú wọn tí wọ́n rí àlìmọ̀ǹkárọ̀ wọ́n rí téèyàn kan ti bàjẹ́ téèyàn kan taburú téèyàn kan bẹ̀sẹ̀ jẹ́ téèyàn kan wíwíkúwì wà láyé ọgbẹ̀yìn rúnà wà wá bí wọ́n ti yí aburú tí ń fọ́ ilẹ̀ nì padà sí dáadáa àwọn ṣàkà wáwà àzàwàjẹ́ ayẹyẹ ọgbàwọn bí ẹ̀kọ́ ó lé ṣe é ṣe ń jọ títí ìyá rẹ̀ ó bá dé ó kárí gbogbo wọn kí lẹ̀ wọ́n gbà tó ti é ṣe pé káró níbàjẹ́ ìgbàjẹ́ abálọ̀rẹ́ wọn tẹ̀síra bá wa ẹgbẹ̀ jẹ́ tẹ́yẹ̀ rẹ̀ ìmọ̀ ọ̀nà ara wa àtàrù tí ó kọ́ wa ìjọ lálàáfíà bẹ́m̀bẹ̀ ìjọ lálàáfíà bẹ́m̀bẹ̀ àmákò ju èkó yìí jama bàbá wa wọlú àlùkò à one hundred and ten sórọ́tò àlẹ́ Imran one hundred and ten ọlọ́run wa bẹ́ yẹjú ẹ̀ fún wa lẹ́rìí mọ̀ pé látẹ̀lé mọ́tù mi ní rúṣù ìsìlámù ní mọ́rí sárùkù máa la yà á ní ìdígbére ẹ̀sìn kálukú lẹ́kọ̀ọ́ mọ́tò tiẹ̀ ìsìlámù kọ́ wọn kódà wọn ìsìlámù yóò dá bá wọn ba ìsìlámù rẹ jẹ́ àwọn nǹkan tá a máa ń jìnà sínú abẹ́ ìjọ bá ti jọ mọ́ ìwé o a máa ń bá lọ ọlọ́run bá sọ àwọn wọ́tà ara mi sọ̀rọ̀ yìí olùwà sọ yìí pé. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون الله سبحانه وتعالى قل وأن كنتم خير أمة كنتم خير أمة ó ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin lẹ lóore jù nínú àwọn àlùkùnmá kuntum khayra umma ẹ̀yin lẹ lóore jù nínú tani nínú mara nínú àlùkùnmá nínú àlùkùnmá ni pé àwọn àwọn kan náà ti wájúwájú yìí àwọn ìran kan náà ti wá kẹyọ tó ṣe nínú kẹyọ tó wá oríṣiríṣi wá ni wọ́n tí wọ́n àtúntọ́ra wọn ọlọ́run wá fẹ́ júwe pé ẹ̀yin mùsùlùmí wá yàtọ̀ ẹ̀yin mùsùlùmí lẹ́sìn lóore jù ẹ̀yin mùsùlùmí lẹ́sìn dáàbò ọlọ́wà ní kúntùm khayra umma ó lẹ́yìn mùsùlùmí yìí ẹ̀yin lẹ lóore jù ẹ̀yin náà ṣe kínú ẹ̀yin náà lóore ìtumọ̀ apẹ́yìn náà lóore jù wípé nínú àwọn àdéhùn tí wọ́n ti lọ ẹni ó ṣe ikú tẹ́yìn ṣe yìí wọ́n àṣẹ kínú wọ́n àkọ́ wọ́n àti kọ́mà tí la wá ń ṣe tàbí jẹ́ ní olóore kí sì là ń ṣe tàbí jẹ́ ní tí ó dà tí wọ́n bá gbọ́dọ̀ gbàgbé rẹ̀ náà a sì gbọ́dọ̀ jẹ́ kí yóò náà kó yé torí nígbà bí yóò bá ti gbàgbọ́ yé rẹ̀ kò ní jẹ́ kó dàbọ̀ àmọ́ bí yóò bá ti gbàgbọ́ yé rẹ̀ kò ní ṣe kí nù kò ní dàbọ̀ ìjọ wa ní jọ dàrú òun náà ní kí yóò gbàgbọ́ yé áyà yìí torí áyà yẹn ló kílẹ̀rífáì áyà alákọ̀ọ́kọ́ ta onídìí ká mọ̀ pé àti ẹjọ́ lúwa ń sọ pé àlékún áwùkúta kò ń kéé ṣe bí kẹ́ mọ́kọ́ bàjẹ́ kọ́ kìí ṣe bí kí ara ní tí ń ṣe bàjẹ́ kẹ mọ́ aṣọ kìí ṣe pẹ́ túnmọ̀ rẹ̀ ní pé ẹpa kálukú sí ẹjẹ́ kó ní kálukú ó mọ́ bá ti yé kálà àṣẹ́túnmọ̀ rẹ̀ ni pé ẹni bá ń ṣe bàjẹ́ sọ olúwa كانوا وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون ألا أن كنتم خير أمة ألا لا المسلمين أي لبدا جنوى لأمة kìí ló jẹ́ ẹ̀dá àjò ọlọ́ni ẹ̀yìn ẹgbẹ́ àjẹ́bí pé ó kúrì jásílẹ̀ náà nínú àwọn ẹ̀ta àti ẹ̀wọ̀n àwọn nation kan náà wá àwọn nation kan náà wá nation sí ìlú dára kí ló ní tẹ̀lé wá dáa sí ni pé ẹ̀rí ìjọba olúwa ní ìdíje ṣe dáa sí ni pé bẹ́ẹ̀ bá ti ní dáadáa ẹwà máa pàṣẹ rẹ̀ dáadáa rẹ̀ iṣẹ́ àdìjọ́ náà rẹ̀ ẹ máa ṣe dáadáa ẹ máa kírun ẹ máa bà ẹ máa yẹ zàkà ẹ máa lọ hajj ẹ máa ju iṣẹ́ àdìjọ́ náà iṣẹ́ àdìjọ́ náà tààmùrún náà bẹ́ẹ̀ ni máa rù gbogbo tí ni ọlọ́run ọba náà ló dáa ó lẹ́mọ̀ wá pàṣẹ rẹ̀ lẹ́yìn tó wá ń pàṣẹ tó dáa àwọn nǹkan tí ò wá dáa ẹ̀tùwà máa kọ́ báwọn èèyàn ẹ má ṣe jìnnà ẹ má mutí ẹ má jalè ẹ má ṣe bídíà mọ́ ẹ má ṣe bọ́ mọ́ ẹ̀yin àfà ẹ má da ẹbọ papọ̀ mọ́ ìsìlámù ẹ̀yin àfà ẹ má da bídà papọ̀ mọ́ súnà ẹ̀yin àfà ẹ má da ṣíríkù papọ̀ mọ́ ìsìlámù ẹ̀yà papọ̀ mọ́ ìmánì ẹ̀yin àfà ẹ má da kúfù papọ̀ mọ́ ìsìlámù àwọn àmọ́ ṣàlàyé gbogbo wíìlì ọlọ́run ní jẹ́bíjá dúró àti ohun tó ńlá mọ̀ yìí ní orí mọ̀ yìí ti ẹni pé bá a bá ti rí àmọ̀kọ́ a kí àmọ̀kọ́ tí ó ń tọ́ta ẹ ti fẹ́ yọ ìbàjẹ́ kúrò nínú ọ̀rọ̀ àdéhùnmọ̀ yìí ẹgbẹ́ yọ ń a gbogbo àdéhùnmọ̀ tó kù lọ́mù lóbi ẹgbẹ́ ẹbí ìwọ́n tó bá rọ̀ pọ̀ bẹ́ẹ̀ tó ti tiẹ̀ lẹ̀ kọ́ máa ṣe tiẹ̀ ọ̀yà ní Islam torí àwọn ẹlẹ́sìn míì ọlọ́wọ́ bá já mọ̀ wọ́n àwọn ẹnìkan bẹ àwọn kan máa ń pàṣẹ dáadáa sí wọn ni ẹ má ṣe mọ́ àwọn èso tó àwọn yìí ń wà ọ̀nà darapọ̀ yìí máa bẹ nínú Islam ìgbà anábì sọ ni

ṣùgbọ́n nílẹ̀ mi yẹ tẹ̀tẹ̀ tàbí nìta bọ́ ọ̀bá wa lè sọ́ọ̀bù ẹni tí ń ṣe o mọ́ wa jẹ́ lórí ó dákẹ́ tẹ̀rí yóò àbámi rẹ̀ wọ́pọ̀ inú ọba tó wá di pé ẹnu yìí náà ó mọ̀ lè kó bá mi bí agbára kò ní ká tó sọ débi ẹnu bí ọba lè sọ́ọ̀mà náà lọ sọ́ọ̀rọ̀ tó ọba wa lè jẹnu rẹ wí mọ́ fọkàn ṣe gíní mọ́ fọkàn rẹ kọ ẹ̀ wá fún mi táwọn èèyàn tó wá ṣe àwọn èèyàn wá wọ́n ní kó dàgbà anábì ọkàn ní káfí kọ irọ́ owó níbẹ̀ bá lágbára ìfọwọ́kọ̀ tẹ́ẹ̀ lágbára ìfẹnukọ ló tó kọ ọkàn ọkàn ni pé bí wọ́n ti ń ṣèbàjẹ́ wọ̀ ní gómẹ̀ rẹ̀ kọ́ àmọ́ wọ́n ń ṣèbàjẹ́ ìwọ náà mẹ́ kì í dìde kọ́ ọgẹ́ ṣàlàyé pé bàjẹ́ ni ọwá lọ́wọ́ kọ̀ọ̀kan kọ́ ọ̀kọ́ olùwà ni kuntum khayra ummatin ukhrijat lin-nas. kuntum khayra ummatin ukhrijat lin-nas. ọlọ́dẹ ilẹ̀ dáàbù nílà ní umma tí ẹgbẹ́ bá ní umma táwọn èèyàn máa bá lò ìdí tó fi dáàbù ní pé. ó ní kẹ́ ẹ máa ń pàṣẹ tó bá dáa fáwọn èèyàn tó kí wọ́n máa ṣe. ẹ ti ń kọ̀ wà bàjẹ́ pé eléyìí bàjẹ́ ni eléyìí ò da eléyìí ta ẹ̀. wà á tó nínú wàhálà owó náà àdìsí kan bẹ anábìbẹ́já mọ bí kárí bàjẹ́ káwá dákẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táàbù bá ti sọ lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ bá ń dákẹ́ ìjìyà ló gba gbogbo yìí anábìlá kò júwe ìdákẹ́ lórí ìbàjẹ́ wá fi kòwé fún wa ó ló dàbí ìgbà táwọn èèyàn bẹ́ẹ̀ lọ ojú mi jẹ́mẹ́ dákọ̀ farabalẹ̀ tó àkójú yìí àwọn èèyàn mi tó ń bẹ́ẹ̀ mi kí ni jẹ́mọ́ ibi ọkọ̀ ojú omi orí ọkọ̀ ojú omi tó wá wà yìí wọ́n wá ń lọ nínú àwọn tó wá jọ wà lórí ọkọ̀ lẹ́nìkan bá yọ àáké jẹ ó yọ sínú ó yọ àáké ìgbà ó sì yọ àáké ó sì bọ́ sẹ́yìn ọkọ̀ ìbá ń sàlá àti sà sà sà jama anábìlá kò ju ìkọ̀ wà bàjẹ́ nù ǹjẹ́ bí gbogbo wọn bá fẹ́ ni tí ń ta ọkọ̀ ojú omi láàké tómi ó fi ti fi penetrate wọlé kí ni yóò tẹ̀lẹ̀ àṣọ̀rọ̀ mọ́ ẹni ni ó tẹ́rì sómi àwọn tó sì kù náà kọ́ ẹ̀dàkùn tí ó wá dá ibi ó ti ń ta aláàṣẹ o táwọn kan wá bẹ́ẹ̀ sọ pé mọ́ta aláàṣẹ mọ́ ìjọba làákà ìrùkẹ́ nìkan wá ní ẹbílẹ̀ o ẹjọ́ mọ́ ẹbílẹ̀ o ẹbílẹ̀ o ó bá làákà yìí tí a fẹ́ ní ó bá ní ẹbílẹ̀ o ẹ̀kan ní ẹlẹ́ni ìbú ìwọ̀n náà tí wọ́n bá wọn kọ́ fẹ́ kú àwọn òfẹ́ yìí tó wá burú ni kéèyàn máa bẹ̀ kù jẹ́ kó máa kó máa wíwí kú nípa ìsìláàmù dárí ẹbí lẹ o à tẹ́gbà tí wọ́n fi ilé àwọn èèyàn kó gbé e àbígbà tí kàwúwa tó ń bá lè jòkó pé jókù ni kóhùn ó já mọ̀ fáwọn àbí ànábì ẹ àwọn àbùkù wọn rèé àbúrò rèé látẹnudẹnu yàmúrú múnú làá sí elétekéte ni ẹ àbúmúsà làá ṣe àríyí òun ó ó ó ti

àwọn sàábé jẹ́ ní mo fẹ́nu kàn bí àbúrò rẹ̀ à ah, ọ̀láyọ̀láyà à ọ̀láyà ajákáyà ah, ni ìyá kò gbọ́dọ̀ wá sọ orú ọ̀rọ̀ tiẹ̀ náà irú júrà tó lò ẹjọ́ mọ̀ pé lómi náà ní júrà bí yẹn bá ti lè sọ pé àwọn sàábé gbogbo ẹjọ́ mọ̀ pé gbà ní wọn náà àwọn àbá àkàtí wọn bá tó lọ ẹ bá ti ta ni wọn ẹjọ́ pé ta ni wọn náà yóò ọ̀rọ̀ yóò lé tó bá ẹ̀jẹ̀ lọ́rọ̀ lé ayé ìwọ ọkọ bá ti yá àtàkì àwọn èèyàn wọn náà máa tókè wọn àtàkì wọn náà àjọzáù méjì ń ṣe làámà bí wọn bá ilé ṣe àtàkì àwọn àgbà tó ń bọ àwọn ọ̀kan náà tókè wọn àtàkì wọn náà ọmọdé ti ń tàn náà wò di àgbàlagbà kí làwọn ọmọdé ó ṣe wọn àti ọ̀nà di jẹ́lá ṣe búrọ́ ti ẹ náà èyí ò jẹ́ wàá fi ọ̀nà wò di àwọn èèyàn àwọn tọ́lọ́wọ̀ bá ní pé wà kúlọ̀ wà kúlọ̀ wà àbọ̀láwọ̀n ṣùsùnà ọlá ní gbogbo wọn ló ti tàdé òkọ́rọ̀ àlùjẹ́nà bẹ̀rẹ̀ gbogbo wọn ẹ̀dàkùn àwọn tó wá sí wá wà ìwọ́tẹ̀ tó wá ń wá pé àní báyìí ẹ̀ ó wá táà ní ìdìrẹ́ táà bá ti níìdì min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni ìdí rèé gbogbo náà bá ti ráwọn tí wọ́n ń ṣe bàjẹ́ ẹmọ́jà amádákẹ́ o kí apákojú rẹ̀ lábúwáyì ọ̀rọ̀ oníbàjẹ́ dàbí ẹni tó yọ àáké awa ń bẹnu ọkọ̀ ìwọ́n ń sá àáké o ìwọ́n fi ń sá ọkọ̀ ọkọ̀ ojú omi bí ti ń sá o ẹ gbọ́dọ̀ tètè gbá lọ́wọ́ rẹ̀ ní o bẹ́ẹ̀ bá ní ẹja sílẹ̀ ọmọ ṣe lọ yóò sa títí omi òbí penetrate gbómi bá wá penetrate òun nìkan kọ́ lómi ó gbé lọ ẹ̀yin náà tẹ́ ẹjọ́ ń bẹnu ọkọ̀ yìí náà dáná lóbi ẹtí níyàn kan bá lọ rẹ̀ ń kojú àwọn sílẹ̀ kan nípa Islam kí n kọ́ ọbọ̀ tí ò yé tó bẹ́ẹ̀ bí mọ́ ṣàwọn aláyé kéré kan ẹ bá kàn ó fẹ́ ẹja sílẹ̀ kó máa sọ yóò dá rújú yẹ̀ tán wàá lọ́wọ́ wàá dé ọ̀rọ̀ ni ó wà máa dá ṣubú alẹ́ fáwọn ìsìláàmù wà ní yẹ́lòmí o yóò wá di àti ẹ̀mọ́ tá a wá fẹ́ ń ṣe báyìí àti ẹ̀mọ́ bí a fẹ́ ń lọ báyìí ó sọ bí àwọn ọmọ wa bá gbé délé láwọn ti fọkàn tó dájú awa àáfà wa ni àáfà wa èmi ẹgbẹ́ àwọn ẹni báyìí àti máa ń gbọ́ tẹ́lẹ̀ bọ́rọ̀ mi lágbára púpọ̀ ọ̀rọ̀ mi lágbára púpọ̀ ìdínú ìjọ abájẹ́rẹ́ ni kí sọ̀bàjẹ́ ẹ má ìjọ bí jákè ogun àwọn tó máa ń sọ̀rọ̀ àwọn sàhábà yìí tán mọ̀ pé àwọn àpò ò ní dákẹ́ táwọn bá máa fi ń dẹ́rù àyà àṣàṣì àánà lẹ́wọ̀n àwọn bẹ wọ́n ti gbogbo jẹ́ bá ti ẹ̀ ṣe wò a níjà bá wá lè júwe rẹ̀ dé tí gbogbo láburú yìí dẹ́ẹ̀bá ṣe àmọ́bí wá ti dá mọ̀ pé kó láyò sí ibà náà ìgbà máa pátá ọmọ àwọn olùwárí ànábì jò yí wọn tó sẹ́kù lé bá wà fún ọ̀rọ̀ máa fọmọ. ìdí nù wá gbé léyìí dì kílẹ̀ àbúrò wọn bóyá náà bá sì mọ̀ tẹ́lẹ̀ pé eléyìí abidọ dúró ẹ ọ kílẹ̀ ilé gbọ́n pé ẹ bá tó bá tún láì ní ẹ̀hẹ́n àdúrà dúró bá tún láì ní.

kó máa fi wá ṣe kó ń gbẹ́ kú ire tó ọdún wọn bẹ́ẹ̀ wá pọ̀ báwọn kan ti ń bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ hadith ànábì làwọn fẹ́ dà lójú àwọn kan bẹ àbúráyì làwọn fẹ́ dà àwọn kan àwọn tá a fẹ́ àwọn tá a kàn bí àwọn náà kálukú tá a mú ọ̀nà kọ̀ọ̀kan láti máa fi dàrú kódà àwọn ẹlòmíì ló làwọn ti gbó ẹbọ wọlé ẹ mọ̀ kéèyàn tó wá máa gbé ẹbọ wọlé kódà àbúrò kan òun fẹ́ gbé ẹbọ wọlé ìdí ìdí máa tẹ̀lé pé nǹkan fi ti wá nílẹ̀ yóò bá ẹbọ ní polówó ìṣì tún máa yà wá lórí ẹ̀ aláì ọlọ́mọdá sànú wa ọlọ́mọdá sànú wa ọlọ́mọdá fi sọ̀rọ̀ sọ́nà ìdílé gbogbo àwa mùsùlùmí àwọn ọmọ wa ẹ ní ìmọ̀ ìmọ̀ tó yẹ kúrò ìmọ̀ tó yẹ kúrò ìsìláàmù lẹ kò lè dàrú ẹ̀kùn nídìí àwọn àlẹ́jà àwọn ẹnìkan bá ah, ọbẹ̀ da ìsìláàmù lẹ́yìn wá kùsẹ́ ni ó lè dàrú bàbá ńlá bàbá ẹnìkan kọ́ ló ní ìsìláàmù débi tí bàbá ńlá bàbá ẹnì tó wà dàrú àbí ọ̀sán ni iná ní ìsìláàmù rọ́pẹ́ yàmí ọlọ́run tó ní ìsìláàmù sọ nǹkan rẹ̀ ọlọ́run àti bóyá àwọn ẹni jẹ́ àkíjù báwọn náà fẹ́ bàjẹ́ ni ó bóyá àwọn táwọn náà àkíjù kàkọ́ ilẹ̀ ń bàjẹ́ ni gbogbo ẹni ó bá dá tàbí ẹ̀ka ìsìláàmù jẹ́ ìmọ̀ mi ìjọ́lọ́ ní káwọn òyìn ní ni pé iná ní ìsìláàmù rọ́pẹ́ yàmí ìsìláàmù lóluwa ti ń sọ lóbi já sí pé òkúrọ̀ kan ò bíbẹ́ gbérò wọnú ìsìláàmù ọlọ́run wọn ni ó yà yẹ kẹ́ dìde ẹ máa yẹ lọ́ẹ̀ tó bá ti ń gbé bá bí oyè máa gba bẹ̀tẹ̀lé tó bá tún wọ bí oyè tún wọ bẹ̀tẹ̀lé ó tún gòkè ẹgbẹ́ ilé ẹ̀kọ́ kéná ìtàn ìrọ́lẹ́gbà ọ̀yà ilé ẹ̀wọ̀n ní ìtàn yẹ́bi ibi alhamdulillah àti láwọn yípadà bí ẹ̀jẹ̀

àbábọ̀rọ̀ bá ti wá di pé sọ àbúrò rẹ̀ lọ́rọ̀ bí ọlọ́run tara náà ẹ̀ẹ́dà kúrà àrẹ́jọ́ tí ó di pé àwọn ọmọ yẹn ò gbọ́ kan yé ní in tí mo tó ń pa àbúrò rẹ̀ rọ́ mí ibú àwọn kan ní máa ṣàwọn alhamdulillah àdẹ́ta kò jẹ wọ́n wí ọ́ di ọ̀dà bẹ́ẹ̀ parọ́ mọ́ wa kọ́ àrà àti láti ìgbọ́ ní àdẹ́ta kò jẹ ó dàgbọ̀dọ̀ bọ́ọ̀lù kan wa àmọ́ tí ìṣọ́kúsọ wọn wà lọ àkéjele yorùbá yìí lọ

àwọn ilé ìgbà wọn ti wà títí wọn èé tẹ́lú ẹ̀wọ̀ dára náà ṣe àpé yípadà ń tọ́ àwùjọ wa náà nù amẹ́kọ̀ọ́ta kan mọ́kọ́ gbogbo ẹni tó bá fẹ́ ṣàlàyé òun báwọn èèyàn náà ní pé wà kò ṣẹ́kímà ó kò sí yìí ó kò pé ká ní àlàyé lẹ́nu ká ní kíni àlàyé tẹ́lú òdodo ti ń bẹ lọ́wọ́ ọwọ́ àwọn tó gbòdòdó dání òdodo kó rẹ̀ tó ó tó ní sìlá ó tó ní wẹ́pọ̀n ẹ̀rí àyà alukur'an àdìs ànábì ó tó ní wẹ́pọ̀nù tó ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sọ́yí ọlá ti mú àyà wá ó tó mọ́ òwúlẹ̀ dé búkún kún mọ́ sọ́rí àyà òun lásán ó tó ní gọ́ọ̀bì mọ́dá wọn àwọn tẹ́lẹ̀

máa láyà ní ìta tó gbélé ní kìí ṣe túmọ̀ rẹ̀ ní pé ẹfẹ́ ni tí ń gbọ́ àwọn sàábé lẹ̀ fún mọ́ sí gíní ìran òwe mọ́ fi lẹ́ o ẹni ó bá ti gbọ́ àwọn sàábé ẹ̀kọ́rọ̀ padà sílẹ̀ dákúrọ́sọ̀ tó gbogbo ẹnu rẹ̀ min husni islami limari taruku hu kìí ṣe túmọ̀ rẹ̀ ní pápá kan wá ń polówó ẹbọ ẹ fílẹ̀ kó máa ṣe jẹ́ ẹ gbọ́dọ̀ fílẹ̀ o ẹ mọ́ fi wọ́n lẹ̀ lọ́rùn ẹ ẹ má dàkẹ́ fún wọn ẹ má dégé ẹ má sọ náà àmọ́ bò lẹ́kìn wá sọ ud'u ila sabili rabbika bil hikma wal maw'izati al ti wajadilhum billati hiya ahsan. al-bayan wadah bá ti wá sọ. wọ́n láti ní kébì lè hikima ká tún yọjú bẹ̀rẹ̀ náà tó láwọn yẹn máa ń da àyà náà rò bí lè hikima lọ́dọ̀ ẹlòmíì ní pé ẹ̀rọ àmọ́ gbọgbọ́n ẹ̀rọ ń gbogbo ẹ̀ náà kọ́ ìmí bẹ́ẹ̀ ń lamọ́lẹ̀ kò ṣeé anábìnrin àmọ́ ìlọ̀rọ̀ mọ́lẹ̀ kò sí gbà mí ẹ̀nà mọ́lẹ̀ àhá ìní ìbẹ̀ mínà tẹ̀sírí ọ́ mínà tẹ̀lẹ̀mìyẹ máa yọ́gìnì àní tẹ̀sírí wal ìṣàrọ̀ tógìnì àní ìbàrọ̀ wọ́ọ̀lìbà ìgbà míì sígbà tẹ́ bá ṣe òtítọ́ lọ́rọ̀ hmm, ìgbà míì ẹ bá tẹ́ pẹ̀ẹ́ ti làmọ́lẹ̀ ìgbà míì sí ń bẹ náà ní tó ẹ̀ náà ní ṣe túmọ̀ ìgbé ìmọ̀ ọmọ bá dá lẹ́jọ́ olè ti nù olè kù àbígbà ó lè wá já nílé rẹ̀ ẹbí ẹ̀kọ́ ó lè wá já nílé rẹ̀ ọwá rẹ̀ ọwá ìwọ̀n lọ ọwá ó lè ó lè ìwọ̀n sáró ah ó lè ah ó lè ó dé dàbí wá já

tó kú ṣètìmọ̀ nù ṣùgbọ́n má dá gbogbo àwọn ọ̀rọ̀ yìí papọ̀ Islam ò dàrú àwọn sọ̀hádà nẹ́gbà Muhammad sallallahu alaihi bá rí tí bàjẹ́ lọ láàrin ara wọn àwọn èdè pé á ilé ìjọsọ yìí kò ní á ilé ìjọsọ yìí ló nínú ọ̀rọ̀ yìí tó gbà yìí láwọn afàmì ìjọ mi ìdè pé káláwà ọjọ́ ti lọ púpọ̀ kí a tó kù sí alákùnlé ha hadith wa tí gbogbo wa náà báwa di ń bẹ́ẹ̀ mẹ̀ṣúsí islam ìmárùkì dárúkúrú máa láyà ní lára dáadáa pé islam èèyàn dá o ní pé in tí wọn náà iṣẹ́ tí ò ọ̀rọ̀ ìṣe any act tí ò wúlò mọ́jà bọ́ ń bẹ̀ bàbá ti bọ́ ń bẹ̀ ọtí ń ṣe tí ó kàn án ẹni tó gbàgbọ́ yìí hadithi ó lẹ́nu wá pa gbogbo owó àwọn panapana bẹ́ẹ̀ ìwà pàtó olúwa mọ́tà fún wa ní àkọlẹ́ ọ̀rọ̀ ó jẹ́ kọ́ ọ̀rọ̀ wọn bá kọ́lẹ́ fún yé wa ó sì fi súnmọ́ tàlẹ́gbẹ̀ wa Muhammad sọ́dọ̀ bá a súnmọ́ kọ́lọ́ mọ́tà fi ṣe wá ní ọ̀ṣọ́ ọ̀la àkọ́kọ́ tọ́yì

sọ àti tí bẹ́ẹ̀ yóò lè mọ́ jẹ́ pé ah, afáyé jẹ ìyá sọ́bù ayẹ́ ilé yábẹ́ torí ké kí ni ó ìjẹ́ ìjà ni àwọn àti ẹ̀kọ́ wọn náà yábẹ́ ọ̀kan mọ́ lórí yóò gbàgbà àfẹ́ ìmújú ló jọbọ̀ tí wọn ní kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú bá ti gbà àmọ́gárí ọpẹ́ ọ̀sìyà ọ̀sìn ẹ̀rìn sọ́nà ọ̀dọ̀ àwọn orí ju wọ́n sọ fún onípe òtítẹ̀ ń tàbí oníkíní yàwà náà ọ̀dọ̀ mọ́ta ọ̀dọ̀ ọ̀dọ̀ ìsọ̀ àlá tọ̀tọ̀. na. ayiwa mọ̀nbọ́nlá ìdá àtàdé àtúnlá gbọ́yé ayà ẹni ká bá Abubakar Siddiq kọ̀ọ̀kan yẹn lọ́wọ́ ó sàlàyé ayà fún wa kìí ṣe túmọ̀ rẹ̀ ní pé ká má kọ́ ẹ̀kọ́ kí wá ní àgbọ́yé tó lórí olùgbàgbọ́ ẹdun ni mọ́ṣẹ́ ládàá o ìṣìná tẹ́nìkan o kò àfẹ́kù ṣe ládàá tó ìṣìná tẹ́nìkan o kò sì sọpẹ́sẹ̀ tiẹ̀ yóò ṣe kíni yóò àfẹ́kù ẹ̀yìn náà èyàn gbajúmọ́ṣẹ́ olóore ẹgbajúmọ́ṣẹ́ ládàá ẹni tí ò bá wá gbọ́ tó wò tẹ̀lé tọ́ náà èyàn náà àmọ́ kó tútù pé ẹ́ eh, nígbà tí lábájá wá ń ṣe jùlọ yìí ṣé kìí ṣe rẹ̀ ṣé yóò wá àfẹ́kù tèmi ẹ̀ṣẹ́ rẹ̀ oníṣẹ́ kíni kò ní àyẹ́sàgbó lélẹ́sìn ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ní jíjẹ́ ọjọ́ gíní wà tẹ́tẹ̀ àgbọ́yé ayà yẹn ṣòkè wá tàgbọ́yé rẹ̀ ní pé ẹbí lẹ́ẹ̀ jáde mọ́ tètè ẹ̀ nígbà tó ti àfẹ́sì ń rùn ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ ti máa ń ṣe kò sí ẹ̀yẹ mọ́ ni tí ó wá sínà má wàá jẹ́ kó lọ àfẹ́sì wò wá torí bí ah, ẹni tó ti òun ni yóò jẹ ìyá سيدنا الله أبي الله الذي يكرم الذي أن يزيد له الله علما حسنا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربيان صغيرا رب ارحمهما كما ربيان صغيرا رب ارحمهما كما ربيان صغيرا